àwọn orígun oorun àti ka àwọn ṣùrútù sọ́lá vitan kalawa náà ni arkanu sọ́lá àwọn orígun oorun àbí òpó oorun àwọn nǹkankan tó ṣe yípe tíyẹn bá fi wọ́n kalẹ̀ nínú oorun bàdí àbí kọbùlí ògbé sùjúdù sáwí ògbé àfi ká mú nǹkan yẹn wá ká tó wá sètọ̀nà orí ẹlẹ́ẹ̀kejìlá láti dúró ní ìjókòó tó kọjá òun náà ni àtàṣàhúdù al-akhir tàtàyà àbí tàṣàhúdù ti gbẹ̀yìn tá a máa ń ṣe àdẹ̀sàlàyé pé tó bá jẹ́ pé rùn àṣùbá ni tàṣàhúdù kan tó wà mẹ́rin náà ní ti gbẹ̀yìn ni ó máa túmọ̀ sí ti ìgbẹ̀yìn àfáwà fẹ́ sàlàyé fún wa àwọn àǹfààní kan àbáwọn àlàyé kan tó yẹ kí àfá ó sàlàyé fún wa afá ní fá ìdà lábẹ́ rúkúnù ẹlẹ́ẹ̀kejì látàkà yẹn fá ìdà yẹni pé àǹfààní ta fẹ́ mú wá lábẹ́ àtẹ̀ṣẹ́hùd afá ní asọ́kù sí agbẹ̀tẹ̀ṣẹ́hùd ma rawahu ibn Mas'ud radiyallahu anhu èyí tó fẹsẹ̀rin lẹ́jù nínú àwọn gbólóhùn tashahud àwọn sígà tá a máa fi tashahud àwọn ọ̀rọ̀ tó wáyé nínú tashahud èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù yíba àfá àti sọ òun náà ni èyí tí sayyiduna abdullahi ibn mas'ud tán gbà wá ẹ̀bùhánà lọ báyìí pé ó ní kọ́lá alámaní rasulullahi sallallahu alaihi wasallam tashahud òjíṣẹ́ ọlọ́run kí ìkí àtọlọ ọlọ́run máa bá ó kọ́ mi ní tashahud yẹni pé àtàyà tá a máa ṣe lẹ́yìn ìrun kaffi bayna kaffayhi àtẹ́lẹwọ́ mi ìwọ̀n ń bẹ láàrin àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì yẹni pé ànábì ti ọwọ́ ẹ̀ méjèèjì ó fi gba ọwọ́ sayyiduna abdullahi ibn mas'ud anabi wa kọmini àtayà yìí kama yóò alìmúni sóra nínú alukura'an gẹ́gẹ́ bí ṣe máa kọmini sóra kan nínú alukura'an alkarim ní pé bána bí ṣe máa kọmini kura'an bẹ́ẹ̀ náà ló sì ń kọmini tashahud bó ṣe wá kọmini ní báyìí pé atahiyatu lillah wasalawatu watayibat assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إليني سيغا تشهد في نبي قو سيدنا عبد الله ابن مسعود òun náà sì ni àwọn àfáà ní ó dáa jùlọ fífẹ́ tẹ̀lélẹ̀ jùlọ أوان Bukhari àti Muslim ló gba

gbogbo títí tó máa ní gbólóhùn àtàṣeyàt o náà ni gbólóhùn kan tá a máa fi kíni àbí tí ń tọ́ka sí pé ìkíni tó dáa jùlọ tí ó tọ́ sẹ́lòmí tí ó sì kíni tó dáa jùlọ ọlọ́run náà ló tọ́ sí wàsàlàwàtù o náà ni pé gbogbo àwọn àsàlátù àbí àdúrà kan tó lè pé ń tá ń gbèrò nípa àdúrà náà ni pé ìgbọ́lá fúnni ìgbéni tóbi náà ni ọlọ́run náà ni ó tó sí ó tọ́ sí kò tọ́ sẹ́lòmí wọ́pẹ̀ yìí bá bẹ́ẹ̀ gbogbo nǹkan tó dáa nínú ọ̀rọ̀ táa máa sọ sí ni ọlọ́run náà ni ó tọ́ sí assalamu alayka ayyuhan nabi wa rahmatullahi wa barakatuh àti àánú ọlọ́run àbí àti kẹ́ àti àjẹ ìjẹtán orí rẹ̀ assalamu alayna aláàfíà ọlọ́run kó máa bá wa náà wa ala ibadillahi salihin bákan náà kó máa bá wọn ẹrú sí ọlọ́run tán jẹ́ ní dáadáa ashhadu an la ilaha illallah mo ń jẹ́rìí pé kò sẹ́ni tá wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo sì ń jẹ́rìí pé dájúdájú anabi muhammad ẹrú rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni eré ni sígà kan nínú àwọn síyàgùn àtayá àwọn sígà yòókù tó wà náà tó fẹ́ tẹ̀lé kò sáburú ní a ka àwọn náà lábẹ́ hadisi ń gbà tí abdullahi ibn mas'ud soro. ni àwọn míì nínú àwọn ènìyàn wọ́n lò nípa pé àpọ́nlé ni tí ẹ bá fẹ́ báyàn lọ́wọ́ tó bá nawọ́ kan kí yẹ wá fọwọ́ méjèèjì kún tó bá fẹ́ báyàn lọ́wọ́ tí wọ́n àti ọwọ́ méjèèjì tí ẹ bá nawọ́ kan yóò wá fọwọ́ méjèèjì yóò fi kún ti tiẹ̀ torí pé sẹ́dínà abdullahi bin Mas'ud ó ní ọwọ́ ọ̀hún ọwọ́ ẹyọ kan ti tiẹ̀ ni ó ló wà lábẹ́ láàrin ọwọ́ tànábì méjèèjì àwọn afáàní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ààrí lásìkò kankan fún un tó bá ṣe pé yẹ ká sàpọ́nlé ni sẹ́dínà abdullahi bin ó ló yẹ kó tànábì lè ọwọ́ ti tiẹ̀ méjèèjì ló yẹ kó wà pẹ̀lú ọwọ́ kan ti ti ànábì lẹ́yìn náà kìí ṣe pé wọ́n ń bara wọn lọ́wọ́ àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú nọ́ṣẹ́l àwọn afáàní lẹ́yìn kìí ṣe hújà ní pé tàbá fẹ́ bara wa lọ́wọ́ ká máa fọwọ́ méjèèjì bara wa lọ́wọ́ à ọwọ́ kan máa fi bara ẹni lọ́wọ́ wallahu a'lam. fa'idatu ukhra àǹfààní mi qawluhu assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh gbólóhùn tí wá hadisi pé assalamu alayka àlàáfíà ọlọ́run kó máa bá ìrẹ́ ànábì wa rahmatullahi wa barakatu àti àánú rẹ̀ àti àjẹ́ ìjẹtàn orí rẹ̀ qala al-hafiz fil fath afá afá gbani al-hafiz al-hajar abin ibn al-hajar al-asqalani وقد ورد في بعض الطرق حديث ابن مسعود àtìrí ẹgbà wá mi nínú apá kan ojú pẹ̀nà tí hadisi ta kàsókè hadisi abúlé ibn Mas'ud tó gbà wá ma yaktadi al-mughayyarata eh, bayna zamanihi sallallahu alayhi wa alihi wa sallam fayuqalu bi lafz al-khitab wa amma ba'dahu fayuqalu bi lafz al-ghaiba wọ́n lẹ́ àrí ẹgbọ̀ wá fi pé in túmà sí ìyípadà níbi hadith sayyidina abdullahi ibn mas'ud ìyígbólóhùn yípadà ní àsìkò tánàbí ń bẹ láyé ìgbà tánàbí ń bẹ láyé yẹn àáwì jáde bí gbólóhùn pé à ń bá ní sọ̀rọ̀ khitab bí lafzul khitab ẹni tá ń bá sọ̀rọ̀ kí ni lafzul khitab mẹ́ assalamu alayka aláàfíọ́lọ́nkú máa báyìí ìgbà pé àdójọ́ ọ̀rọ̀ kan nígbà tá à ń rí tó wà láyé wa amma ba'dahu ṣùgbọ́n lẹ́yìn ìgbà tánà bí ti sàláì síta fayọ̀kọ́ọ̀lù bí lafzil ghaiba àwà wú gbólóhùn pẹ̀lú gbólóhùn ẹni tí ò sí ń bẹ̀ bó láti wá wí àwà sọ yí pé asàlátù ala amin asàlámù alánàbí asàlámù alánàbí àfáàní fafil istizan nínú sahihul bukhari báàbù àkọlé tánpẹ̀ ní istizan ìyẹn ni pé báàbù listizan nínú sahih bukhari min sahih bukhari min tariqi abi ma'mar láti ojú pọ̀nà bí ọ̀nà tí abu ma'mar gbà wá fún wa látọ̀rọ̀ ibn mas'ud bákanáà ba'da an saka hadith tashahud lẹ́yìn bá tó mú hadith tí ń kọ́ wa nípa tashahud wa kọ́lá ó wá fi kún báyìí pé wa huwa bayna zaharanina bá a sì máa wí a máa wí báyìí ni nígbà tí anábì ń bẹ láàrin wa anábì ń bẹ nú wa falamma kóbidà kúrìnà nígbà tí anábì wá papòdà ìyẹn ni nígbà tí anábì sàláìsí àwa máa sọ báyìí pé assalamu ya'ani alannabi instead assalamu alayka tá ń sọ bí gbà pé àríyàn tá dojú ọ̀rọ̀ kọ́ àwa máa sọ pé assalamu alannabi ìyẹn ni pé à ń sọ bí gbà pé èèyàn ò sí ń bẹ̀ ẹni tí ò sí ń bẹ̀ àlàáfíà صلى الله عليه وآله وسلم كذا وقع في البخاري بايل سوان صحيح البخاري وأخرجه أبو أوانا في صحيحه أفاسان كني أبو أوانا أوانا أبو أن صحيحه والسراج والجو والجوزكي السراج فسراجنا بوا بكنا جوزكي وأبو نعيم الأصبحاني والبيهكي بغاوتا داكوين gbogbo wọn náà gba sígà ta mú wáyé pé asàlátù alánàbí làwọn sàábí máa wí nígbà tá níbi papòdà tán min turk mutaaddida ila abi nu'aym sheikh al-bukhari yani pé wọ́n gbà wá àbí imam bayhaqi gbà wá ní àwọn ojúpọ̀nà kan tó yẹ pé ó pọ̀ ojúpọ̀nà tó pọ̀ náà ti gba ẹgbà wáyé wá látọ̀dọ̀ abi nu'aym abu nu'aym yìí ó sì jẹ́ àáfà nínú àwọn àáfà tó kọ́ imam bukhari lẹ́kọ̀ọ́ fi hìbí láti pẹ̀lú gbólóhùn báyìí pé falamma kóbi dọ̀ nígbà tí anábì papòdà kúlùnà àwa máa sọ wípé asàlámù alánàbì aláàfíà ọlọ́run kó máa bá nàbì bí hazi lafzin yẹni pé wọ́n ha gbólóhùn kan kúrò yẹni pé gbólóhùn tí wọ́n ha kúrò ní pé gbólóhùn khitabi asàlámù aláìkà yẹn wọ́n yọ ha abu bakri ọmọ abu shaiba òun àgbà wa bẹ́ẹ̀ látọ̀dọ̀ abu qala as-Subuqi afatan pè ní as-Subuqi fi sharhil minhaj inú tírà tan pè ní sharhul minhaj ona wa sabai pé ba'da an dhakara hadhihi ar-riwaya lengba tumu ebawaiwa min indi abi awana wahda ungba la turu abu awana nikalunti bawa in sahha hadha an as-sahaba ipe tí gbólóyìn tó bá ṣẹ̀ṣẹ̀ ní látọ̀dọ̀ àwọn sahabe yẹni pé gbólóhùn assalamu ala nabiyyi tábádé kó fẹsẹ̀ ní látọ̀dọ̀ àwọn sàábé dalla ala anna al-khitaba fi salami ba'da nabiyyi sallallahu alaihi wasallam ghayru wajib ó ń tọ́ka sí pé kama ka àtáyà yìí gbígbà pa ń bá ní sọ̀rọ̀ kama sọ pé assalamu alayka ayyuha nabi lẹ́yìn gbàtà nàbí sàláì sí tán eléyìí kò jẹ́ ọ̀ranyàn fayọkọ́l títí dé ìparí kóòtù àfáà ni mo sọ wípé táwa ní sọ̀rọ̀ ìmáàmù alhajar ibn asqalani ìmáàmù hajar ibn oní alkọ́ ìlú wà rí tẹ́sí alkọ́ alhafiz kọ̀dù sọ́hàbìlà rẹ̀ ọ̀rọ̀ tí àfáà ṣubúkí sọ yẹn nípa pé tó bá fẹsẹ̀ nílẹ̀ èmi ti rí ẹni tó tẹ̀lé tó lọ pẹ̀lú ọ̀rọ̀ tí àfà ṣubúkí sọ yìí àbí mo rí àwọn tó pé àwọn náà gbà wá àbí ẹgbà wá tó lágbára tó fi tẹ̀lé èyí tó lọ ní ìbálọ pẹ̀lú èyí ta kà sí ẹ̀yìn àbí tó tọ́ lẹ́yìn látọ̀dọ̀ oníkọ́lá Abdurrazak afáta ń pè ní أن الصحابة كانوا يقولون والنبي صلى الله عليه وسلم حي السلام عليك أيها النبي فلما مات قالوا السلام على النبي وهذا إسناد صحيح وني آفا عبد الرزاق أولون بولاتر ابن جريج ابن جريج بولاتر أتا ipe dájúdájú àwọn sàhábà wọ́n jẹ́ ni tí máa sọ nígbàtánàbí sí ń bẹ láàyè báyìí pé assalamu alayka ayyuha nabi nígbàtá nàbí ń bẹ láyé falamma mata nígbàtá nàbí wá sáláìsì kọlù wọn máa ń sọ wípé assalamu ala nabi aláfíà ọlọ́run kó máa bá nabi wa hadha isnadu sahih eléyìí isnadu tó fi ẹsẹ̀ nílẹ̀ ni kọ́lá al'imamu wala budda kusiye meji mbe an yakuna dhalika bitawfiq minhu eléyìí bolon assalamu ala nabi tawon sabe wi yóò túmọ̀ sí pé bitawfiq ya ìyẹn ni pé ànábì náà ló ti kọ́ àwọn sabe ipe a tó ń salai ti sabe bayo nte ma wi ni wa yu'ayyiduhu yóò atuma fún eléyìí ní agbára ọ̀rọ̀ tá sọ yóò máa fún lágbára أن عائشة رضي الله عنها كذلك كانت تعلمهم التشهد في الصلاة mama wa saida aisha irú gbolo yìí ló na ma fi kọ́ àwọn èyàn ní ataya àbí tashahhud nípa ìrun báyìí pé assalamu ala nabi alaasi olon kuma ba nabi rawahu siraju fi musnadihi afatan tini asiraju lugba nínú sira musnadire wal mukhallisu fil fawaid bẹ́ẹ̀ afa mọ̀kálí sùn náà wọ́n gbá nínú tíra alfawaid bí sanadaini sahihaini anha pẹ̀lú isnadi méjèèjì tó dẹ̀ fẹsẹ̀ nílẹ̀ títí dọ́dọ̀ sayida aisha radiyallahu anha so níbí báyìí n ta fa ń pa kéèsì wá sí ọ̀dá ni pé ta bá lè mójútó àwa tá a máa tá assalamu alaika ayuha nabiyu wa rahmatullahi wa barakatuh ṣùgbọ́n pẹ̀lú àlàyé tí wọ́n ṣe yìí àti ṣàlàyé ẹ̀nà gbàta kàfíra sífàtù sọ́lá nígbàtá náà bí papòdà tán àwọn sàhábà tó máa wí náà ní pé assalamu ala nabi a títí dé a ìparí ìtumọ̀ kan náà ni àmọ́ta alákọ̀ọ́kọ́ yẹn in túmọ̀ sí pé à ń bá ní sọ̀rọ̀ aláàfíà ọlọ́run kó máa bá ẹ ẹ pé ìyẹn nínú bí ẹni tí a ń rí ẹni tó wà nítòsí tó wà láàyè àmọ́ tí òfin símá yẹn aláàfin ọlọ́nkó máa bá nàbì táwọn náà bá lè máa wí báyìí wallahu alam ó dáa jùlọ ọlọ́mọsá àti rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni àlàyé àbí àǹfààní táfà fẹ́ sàlàyé fún wa lábẹ́ ẹlẹ́ẹ̀kejì látàkà ní ọ̀sẹ̀ tó kọjá tó wá tẹ̀lé orígun tó tẹ̀lé òun náà ni ẹlẹ́ẹ̀kẹtàlá asàlátù alánàbí ìmá sí asàlátù fún ànábì sallallahu alaihi wasallam ba'da tashahudul akhir lẹ́yìn gbàtà bá ti tashahudu ti gbẹ̀yìn tán tabaka atahiyatu lilati ti gbẹ̀yìn tán yàní orígun ni dandan ni ká ṣe salatu fánàbí wa muhammad sallallahu alaihi wasallam síwájú ká tó sálámà da hadisi fadala tabunu ubaidul ansari nípa hadisi fadala ọmọ ubaidi al'ansọ́rí gbà wá pé anna rasulallahi sallallahu alaihi wasallam ra'a rajulan yusalli ipe dájúdájú anábìrí arákùnrin katin kíhun wa lam yahmadillaha wa lam yumajiduhu arákùnrin yìí kò dúpẹ́ fọ́lọ́n yẹni pé kò dúpẹ́ fọ́lọ́n kò sì gbí ọlọ́n kò sí ẹ̀yìn fún ọlọ́n kó gbọ́lọ́wọ́ bá ga wa lam yusalli ala nabiyyi sallallahu alaihi wasallam kò dẹ̀ tún wá sí àsàlátù fánàbì ó kàn kírun ni kò dúpẹ́ fọ́lọ́run kò ní ọlọ́run lórí irun yìí kò gbógo fọ́lọ́run kò sí àsàlátù fánàbì sallallahu alaihi wasallam wọn sọ̀rọ̀ fa ó sì bẹ́ẹ̀ ló bá pẹ́yìn dà faqala rasulullahi sallallahu alaihi wasallam ajila hada anabi wa ni lágbájá yìí kánjú ó ti kánjú ó kánjú lórí irun yìí fadaahu anabi wa ke ó wá fi padà wa lahu wa ànábì wa ń sọ fárakùnrin yìí àtẹlòmíì náà títàfà fi sọ̀rọ̀ yìí pé arákùnrin lọ ànábì ń bá sọ̀rọ̀ àmọ́ wá jẹ́kọ̀ọ́ fún gbogbo wa kí sarákùnrin yìí kan ní túmọ̀ sí alẹ́ ìbọ̀rẹ́tún lè umumi lafzin la di khusus sabab náà so ànábì àfáàní ànábì sọ fún arákùnrin àtẹlòmíì rẹ̀ náà báyìí pé idha salla ahadukum tẹ́nìkan ní bá kírò fàlìyàbdá bí tàhàmídì rọ́bìhì wàtàná àlè kó bẹ̀rẹ̀ láti dúpẹ́ fọ́lọ́hun lẹ́yìn kó sì sí ẹ̀yìn fún ọlọ́hun subhanahu wa ta'ala wàlìyùsọ́lì alànàbí lẹ́yìn náà kó wá sí àsàlátù fún ànàbí sallallahu alaihi wasallam thumma yad'u bima sha'a lẹ́yìn náà kó wá sí irú àdúà tó bá wù òun ló fà ní tàṣáhùdù ti gbẹ̀yìn tàbá parí àwọn gbólóhùn tàṣáhùdù yẹn tán ashhadu an ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu níta kọ̀kọ́ sí náà ni pé aṣọ sàlátù fanabi ní gbogbo àwọn sígà sàlátù ibrahimiya tá a mọ̀ yẹn tàbá wá aṣọ sàlátù yẹn tán ìgbà yẹn làdúrà tó wà wọ̀ àdúrà tá a sí òun náà ni àwọn nǹkan tánábì ní ká wá sọ mẹ́ẹ̀ اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر أبي من عذاب القبر ومن عذاب جهنم títí dé ìparí lẹ́yìn yá wá sí àwọn àdúrà míì tí ó bá wù wá àmọ́ ká má ti máa bẹ̀rẹ̀ sí máa ṣe àdúrà yẹn láì jẹ́ pé a ṣe àsàlátù fánàbí àti gbogbo àwọn kan tí a ti kà nínú ẹgbọ̀wá ta kà sókè yìí ẹgbọ̀wá mi wàán àbí Mas'ud ọ̀wàán àbí Mas'ud wọ́n gbọ́lá tọrọ bàbá Mas'ud qala akbala rajulun hatta jalasa bayna yaday rasulillahi sallallahu alaihi wasallam wa nahnu indahu arákùnkà ó pẹ̀yìndà wala ala ó wá kírun yẹn tán ó wá kẹ́yìndà níbi irun yẹn nígbàtí ó wá kẹ́yìndà yìí ó wá jókòó sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam jókòó síwájú ànábì àwa náà ti ń bẹ lọ́dọ̀ ànábì lásìkò yìí faqala ya rasulallah ó wá sọ fánàbí báyìí pé amma salamu alayka faqad arafnahu sọrí àsàlámù tá a máa ṣe fún ẹ àwa sì máa ní sí fàkọ́dé àrọ̀fúnnáhù a ma bá a sí máa sí kílá sàlámù yẹ òun náà ni asàlámù tá a ma sọ́rọ̀ tẹ́ asàlámù aláìka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatu fàkẹ́fà nùsọ́lì aláìk báwo láti máa sàsàlátù fún bọ́ọ̀lù ṣe ká máa sàsàlátù fún ẹ tọ́lọ́ sọ wípé yá ayyuhal ladhina amanu kiri inna allaha wa mala'ikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima nǹkan méjì ló wà mẹ́ asàlátù àti tẹ̀sílìm àti wá ma bá ṣe ma ṣe tẹ̀sí bá ṣe ma ṣe sàlámù fún ẹ̀bọ́ láti ma ṣe sàlátù anábi sallallahu alaihi wa alihi wa salam nígbàtí arákùnrin yìí sọ̀rọ̀ yìí ó ní ìdá ok kẹfà nù sọ́lì aláìká ìdá náà sọ̀láìna aláìká ti sọ̀làwátìna bó láti ma sallallahu alaihi torí pé ọlọ́ngá sọ fún ẹ̀ ọ̀la ẹni tó gbọ́rọ̀ yìí wá ó wá sọ báyìí pé fasọ́mà anábì bá dákẹ́ anábì ò sọ kankan hatta ahababna anna rajula lam yasalu títí táwa fi wá ń lérò táà fi wá ń wò pé ah, arákùnrin yóò bá sì má bi léèrè torí pé wọ́n wí wọ́n pé bóyá anábì ò máa respond tí yóò fún arákùnrin débi pé àwọn tó wà níjókòó yẹn wọ́n rò pé a ah, kò bá sì ti di arábì léèrè nírú question yìí kí ló fàtà náà fi dákẹ́ ọlọ́run gan ti sọ wípé wà máa yà tí kò alìl hawa in huwa illa wahyu yuha anábì yìí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ̀nu rẹ̀ kí é sọ nǹkan tó bá fẹ́ gbogbo ń tánàbí bá sọ fún wa báyìí wáhàyù ni ọlọ́run ló ní kí ó sọ́làyé ẹ̀ fún wa ó láti máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ ń ṣe wá ní mùsùlùmí láti gbìyànjú láti sá láti jìnà sí gbogbo nǹkan tí ò sẹ́rì táàrí láyé ànábì sallallahu alaihi wasallam kò sí nǹkan tó dáa ní ìntà àbá ti rí tánàbí ò sàlàyé tánàbí ò ṣe táwọn sàábí ò ṣe nǹkan tí ò bẹ́sìmù tó bá jẹ́ sìn kò bẹ́sìmù kò yẹ ká ṣe so nígbà tí anábí wá dákẹ́ lẹ́yìn ìgbà yẹn tó mọ̀ kọ́ọ̀lù tánàbí wá sọ báyìí pé ìdá antum tum alayya tẹ́yìn bá kírun àbí tẹ́ bá fẹ́ ṣe àsàlátù fún mi tẹ́ bá ń ṣe àsàlátù fún mi fàkúùlù ẹ sọ báyìí pé allahumma salli ala muhammadin annabiyil umi wa ala ali muhammad títí dé ìparí rẹ̀ náà ni pé ọlọ́run bá ń ṣe ìkẹ́ fún muhammad sallallahu alaihi wasallam nabiyul ummi anabi tó ṣe pé kò máa kọ kò máa kà wa ala ali muhammad àti àwọn ará ali muhammad kama sallaita ala ibrahim títí dé parí sí àjì salatu ibrahim yẹn náà pọ̀ àádìí tó bí méjì àbí mẹ́jọ tí ma ṣe mistake nínú tíra sífàtù salat títí al-imam albani rahmatullah gbogbo èyí tí ẹ bá ṣe ń bẹ̀ náà ló ṣe déédé fáìdà àfáwọn ní àǹfààní lábẹ́ ìsí àsàlátù fún ànábì náà àfáwọn mú gbogbo àsàlátù yẹn wá ó kàn mú bẹ̀rẹ̀ rẹ̀ wá ni ó ní afdọ́lù sí àgbẹ̀sọ̀láti alànàbì èyí tó tún wá sallallahu alaihi wasallam ma rawahu Ka'b ibn Ujza òun náà akab ọmọ ojiza tó gbà wá kọ́ọ̀lá ó ní kúlùnà ya Rasulullah àwa sọ wípé apèrè òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kọ́dà alimna aw arafna kaifa salamu alaik àwa ti ma àbí a ti ma bá a ṣe máa ṣe àsàlámù fún ẹ̀ fa kaifa sọ́lá bó láti máa sọ sàlátù kọ́ọ̀lá kúlù anájúwá kan ọba pé allahumma salli ala muhammadin wa ala ali muhammad كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ìtumọ̀ rẹ̀ ní pé Allahumma salli ala Muhammad ìrẹ́ ọlọ́n bá sẹ̀kẹ́ fún Muhammad wa ala Ali Muhammad àtàwọn ará Ali Muhammad kama sallaita ala Ibrahim gẹ́gẹ́ bọ́ sí sí ìkẹ́ fún àwọn ará Ali Ibrahim innaka hamidun majid dájúdájú ìrẹ náà ni ọba tí ọpẹ́ yẹ ọba tó sì ga jùlọ àbí tó nípò jùlọ Allahumma barik ala Muhammadin ọlọ́m bá ṣe albarka bá ṣe ajẹ́ ìjẹ́ tauri fún anabi Muhammad wa ala ali Muhammad àtàwọn ará ali Muhammad sallallahu alaihi wasallam kama barakta ala Ibrahim ẹgẹ́ bọ́ sí albarka ọ ti ṣe ajẹ́ ìjẹ́ fún àwọn ará ali Ibrahim innaka hamidun majid rẹ̀ náà ni ọba tí ọpẹ́ yẹ tó jẹ pé ọba tó ga jùlọ sígà asalatu náà tó wá òun náà pọ̀ àmọ́ gbogbo ẹ náà tó bá ṣe salatu ibrahimiya ni kò sí kata sílẹ̀ tí ò sí táwọn bá wá báyẹn máa ń jura wọn lọ láti jùlọ bóyá tó gbà wá àti àbí bó ṣe wá ní ọ̀nà tó kò sí tí ò sí the only thing tí mo fẹ́ pàkíyèsí níbà ni pé ká má máa mú wọnú ara wọn afẹ́ ṣe léyìí ká wá máa mú sígà ní ìwọnú ara wọn sígà táwọn yẹn máa múra múra wọn náà ni pé ní fìlà áhàlàmínà ọ̀pọ̀lọpọ̀ máa mú fìlà áhàlàmínà wà níbi tí ò sí ndẹ̀ irú sígà yìí alámọ̀sẹ́lẹ̀ alá Muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بون سوالي كسوسي العالمين به ibi tí fílá alàmìnà ti wá nínú sígà míì ni so táwọn náà bá fẹ́ ṣe ibi tí fílá alàmìnà ti wá ẹ̀nẹ́ka ti mú wa ká mọ̀ mú wa níbi tí ò ti wá eléyìí ló dáa jùlọ yóò fi túmọ̀ sí pé à ń tẹ̀lé ànábì yẹn gẹ́gẹ́ bí ó sì ṣe àlàyé ẹ̀kọ́ yẹn fún ni assalam ká sálámà la máa fi parí likaulihi sallallahu alaihi wasallam futigbolo anabi sallallahu alaihi wasallam tó sọ báyìí pé listahu salati tahur wa tahrimuha at-takbir wa tahliluha at-taslim kọ́kọ́rọ́ tá ma fi sí àbí ìsírun nta ma fi sí ìrun ọ̀nà ni ìmára láì sí mara kò sí ìrun nta ma fi sí ìrun ọ̀nà ni kí ìmára ni la en tó bá ní janaba ayira tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká gbé kúrò ìmára kékeré ká pìrìfà ara wa àkátábà ká sàlọ̀lá gbogbo eléyìí agbọ́dọ̀ sí ká tó kírun wàtàhàrímùhá àtàkbìr ìta àwa máa fi bẹ̀rẹ̀ ẹ̀rùn tí máa jẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀rùn onáníkì ni tẹ̀kbìr takbiratul ihram àti sàlàyé ẹ̀ lọ́sẹ̀ tó kọjá wàtàhàlílùhá àtàslim yàní ìta àwa máa fi bọ́ra alẹ̀ níbi irun yẹn àbí ìta máa fi parí irun yẹn onáni àtàslim ká òun náà ní àwọn síyàg lọ́nà bíi mẹ́ta sí mẹ́rin bá tá a máa gbà wí tí a bá ń kírun tó bá fẹ́ sálámọ̀ gbogbo òru tí a bá ń kí ó bá lẹ́sìn mu ká sọ wípé assalamu alaikum wa rahmatullah sákọ̀ ọ̀tún assalamu alaikum wa rahmatullah sápá àlàáfíà lẹ́yìn náà a wípé assalamu alaikum wa rahmatullah wa barakatuh sákọ̀ ọ̀tún assalamu alaikum wa rahmatullah sápá àlàáfíà tó bá wù a lè sọ pé assalamu alaikum wa rahmatullah sápá ọ̀tún assalamu alaikum sápá láàfíà tó bá wù a nígbà ní àkàlẹ̀ sọ pé assalamu alaikum ẹyọkan kò sí èyí tí ó sì dédé mẹ́ èyí tó sì dáájú ká máa wí ká máa mú kọ̀ọ̀kan wọlé ẹ̀kọ̀ọ̀kan tí ó mọ́ dúró rẹ̀ ẹyọkan tí ẹ bá dúró rẹ̀ ẹyọkan ibi tá ti dúó ní òwúrọ̀ yìí ní insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullah irú eléyìí mazhaba ni wọ́n tẹ̀lé nípa pé wọ́n sálámà lẹ́ẹ̀mẹ́ta lọ́tún iwájú àti bí mọ́sábà kanáńtìlá mọ́kù sí nẹ́sì kàkà tó ní ká ṣe tó fẹsẹ̀ nílẹ̀ tó ní ká ṣe bẹ́ẹ̀ méjì náà ni wọ́n sí ìgà bá ṣe ṣe méjèèjì ẹ̀ o ní ó yàtọ̀ síra wọn kódà àwọn míì náà tún sọ pé tẹ bá fẹ́ sálámà ṣe kọ́kọ́ ṣe báyìí kẹ́kọ́ bẹ̀rẹ̀ láti iwájú wọ́n lè kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí kẹ́lọ báyìí ṣe tún ṣe báyìí kan gbogbo eléyìí kò sí nẹ́sì fún asálámà sọ́tún asálámà sí apá àlàáfíà eléyìí la rí nẹ́sì fún bá náà bí ṣe máa ṣe nìyẹn ọkùnrin àwọn ìṣesí kan wà táwọn èèyàn máa ṣe ṣe pé bóyá mọ́sá àbí kan àbí kíní kan tó ń kà nínú tàbí ṣe pé kò sí ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ fún un tí èèyàn fi ń jẹ́ ahlu sunnah wal jamaa náà nìyẹn gbogbo àwọn nǹkan tá a ti rẹ́rìí fún ẹ pé bíu àwọn èèyàn ni kéèyàn tura láti pàtì káwá bọ́ síbi nǹkan tá a rẹ́rìí fún ṣe pé arákọsílẹ̀ fún látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam tó ní sókí kò sẹ́ẹ̀dì tó fẹsẹ̀ nílẹ̀ fún ètò fẹsẹ̀ nílẹ̀ ni pé ká sálámà sọ́tún ká sì sálámà sí òsì wallahu a'lam وعليكم السلام ورحمة الله. body bóò nìkan ń pè ní body builder ok ok in fi ń ṣiṣẹ́ so àlè ṣe ìṣe kíní ẹ̀ ó ma mú wọn ní mọ́ owó tàbí but a bá ní fi ṣiṣẹ́ sí náà mi ò lè sọ pé bóyá haramu ni àbí bóyá kìí sí haram alákọ̀ọ́kọ́ in ṣe fi ṣiṣẹ́ sí àbí ẹlẹ́ẹ̀kejì tí ń bí rárá bí exercise ẹni tí bí exercise yẹn náà àpèrè kò sí nǹkan tó burú ẹ̀ exercise tí ò bá ti tako sharia Islam kò sáburú mẹ́ so kí ìwà máa fi exercise tẹ́sìn ẹ̀mí ò lè pè ní haram náà níwọ̀n ìgbà tí ò bá ti já sí pé bóyá ó ní palára kan tí ń kó bá Islam àbí tán bá ń ṣe tí fi ṣiṣẹ́ sí ẹ ó ní kankan tí ó mọ̀ pẹ̀lú bóyá lápèjúwe tán bá lọ sí competition ó lè dí wọn lọ́wọ́ àsìkò oorun àbí tó bá lọ sí pé wọ́n ń ta tẹ́tẹ́ pẹ̀lú àdúgbò tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí nǹkan tó bá lè sọ nǹkan di haram bá so papọ̀ mọ́ a lè pè ní pé kò ní bá ṣẹ̀ríà Islam tí ò bá jẹ́ pé nǹkan tó súnmọ́ haram wà ń bẹ̀ mi ò tí mi ò lè sọ pé bóyá haramu ni àmọ́ ṣe haramu ni àmẹ́ni tí bí ń ṣe society yẹ òun kò sábú náà kò sábú mẹ́ tí ń ṣe society wọ́lọ́ àpọ̀ àlọ́ ni wọ́n bá tí ó bá ti ní kó palára bá. ìyá wọn ẹgbẹ̀bọ̀ wípé irun bọ̀ ìtọ́ ní ibi tó wà ó gbà pa ọ́ báyìí. ó ní kan tó tó aláhùn. so nígbà míì náà wọ́n ń ṣàǹfààní ní àwùjọ ọlọ́run kó mọ fọ̀rọ̀ ẹ̀ kó mọ fi sí ẹ̀sọ́ wa tí nǹkan bá dé láwùjọ náà ìpètò àníjà àwọn alágbára tó ń pè rárá so ọlọ́run ṣe rárá fún wa ọlọ́run fún wa. وعليكم السلام ورحمة الله Barakallahu الله Níbi tàṣáhùdà àkọ́kọ́ tí ẹ lè ṣe àsàlátù ń bẹ̀yẹn náà bẹ́ẹ̀ ni tàṣáhùdà àkọ́kọ́ àti tẹ́lẹ̀ kejì èyí ó sàsàlátù ń bẹ̀. Dó tẹ́lẹ̀ kejì yẹn làáfà pè ní ọ̀ranyàn. Àmọ́ bí tàṣáhùdà àkọ́kọ́ náà ó yẹ ká sàsàlátù ń bẹ̀. A sì lè ṣàdúrà ń bẹ̀ náà. Lápèjú à ń wa pẹ́ lórí tàṣáhùdù rẹ̀ tá bá ti parí tasharu tutu wa a sa salatu fa nabi a sì ṣe kíni a ma ṣàdúà the only thing àdúà tá ṣe bí tashahudu àkọ́kọ́ ke ṣe àdúà èyí tí nasi wa yi pé ka so ka wa so ni bin kamaru e ta fi allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal mamat wa min sharri fitnati masjid dajjal ohun ni bí àtàyà le kejì láti ma ṣe àbí tó bá jẹ́ run àsùbá àtàyà tí beyin na láti ṣe àmá ìrun tó látàyà méjì zor maghrib àmì zor asri maghrib isha lórí àtàyà àtàkọ́kọ́ yẹn a lè sọ̀sọ̀ láti fánàbí a sì lè sàdó àtúbà wà ń bẹ̀rẹ̀ ọ̀fún wallahu a'lam wa alaikumus salam hmm. Ah. la hakika iru asalasi naam na kunisi kunisi because asalasi ya gaga ko sinuna awon asalatu ti lesimuwa leyin na tatu suma asalatu ye onga aburutu ni ko sinuna asalatu ko ti ayike yo ma se nibu nibi kankan mo fun so nta gba ni yan jina ni pe ko try lati ko ka gbiyan lati ko eleyin tin be lodo awon afa se ma won na ko leleyin na ìdí so àwọn náà ló yẹ ká kọ ní sọ̀láti ibrahimiya rẹ̀ ifá tí àbá ti máa sọ̀láti ń pè ní sọ̀láti ibrahimiya rẹ̀ ó ti dájú gbogbo bí tó ti lẹ́ká sí sọ̀láti fánàbí àsọ̀láti ẹ̀là àmà sí tán bá pèrún tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mi wà láti ojú bismillah wassalatu wassalatu ah, wassalatu wassalamu ala ala ala ala على abi ala rasulullah allahumma ftali abwaba ibe nafsi lo musi ganiwa amata bi ta ba ti ri nafsi an kinu sukula ni salati ibrahimiya lati so a fe kokko a fe kokko kan fa usiko wallahu a'lam wa alaikum assalam àfáà bẹ́ẹ̀ ni kò lọ sọ́dọ̀ àwọn àfáà súnmọ́ bẹ́ẹ̀ ni àwọn àfáà tí ó kọ lẹ́sì dáadáa bẹ́ẹ̀ ni ẹṣin alájì náà wa alaikum salam àtìlá Ìjọ́ hmm tó tí ó fi pọ̀ ju pé nínú pé amọ̀fẹ́ àmọ̀fẹ́ lè ọ̀fẹ́ lè òun wà ní àfàlátì àmọ́ àfàlátì pàtì kò sí ní àfàlátì. ìjọ lè máa ṣe léèrè tí ó fi pọ̀ tọ́ wàláhù alámú níwọ̀n kò ní ìgbà mélòó ló fẹ́ kọ́ sàlátì báyìí alámọ̀sílẹ̀ alá Muhammad wà láàrin mọ́mọ́ èyàn lè máa ń jọ kan kí é ṣe nǹkan tó le tó tọ̀pọ̀ pẹ́pẹ́ ni tí ò mọ́ náà bá ní tó

ṣé islam ń fi ọ̀pọ̀ nípa oríṣiríṣi ọ̀rọ̀ bí ọmọ ọ̀wẹ̀ báwo wá ni jẹ́ kí n lọ sí tinubu ọkàn tẹ́ sí wọn ni àdúgbò lọ àbó ní ètò tí islam tó kalẹ̀ pé lẹ́yìn oṣù pọ̀ nípa wíwẹ̀ lọ́la gbọ́ pé àwọn máa lọ wẹ̀ máa ń kú àwọn oṣiṣẹ́ tó ní gbogbo nǹkan ni ṣẹ̀ríà islam gbé sọ̀kalẹ̀ láti ṣe gbogbo nǹkan téèyàn bá mọ̀ nípa rẹ̀ èyàn ó kọ́ ni síwájú kí ó tó ṣe ẹ̀rí pé ọlọ́run gánà pé fas'alu ala dhikri in kuntum la ta'lamun ẹ̀rí kẹ́sì ó gbogbo nǹkan ní sáà bá mọ̀ nípa rẹ̀ àákọ àábìrì lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ nípa rẹ̀ so kò yẹ kí yóò kàn máa dance into nǹkan tí yóò bá mọ̀ nípa rẹ̀ àmẹ́yẹ máa ń parẹ̀ yóò máa ń parẹ̀ o ìgbà míì kọ́dàrù tọ́lọ́mà ti kádàrà pé bìtẹ́yìn ó gbà lọ ni tí ó ṣẹlẹ̀ ní kò sí ni yóò ṣẹlẹ̀ sí ẹ̀ èyàn lè máa ń pa nǹkan míì nígbà míì tẹ́ pé ó mọ̀ ń pa rẹ̀ ó ẹ́sfàtì ń pa rẹ̀ débi tí lé tọ́lọ̀ bá níbẹ̀ ni ó yóò gbà lọ àmọ́ ẹgẹ́ bí ìbéèrè yín kò yẹ kéèyàn ó nǹkan téèyàn bá sì mọ̀ nípa rẹ̀ èyàn ó kọ́ ni síwájú kéèyàn tó máa ṣe wallahu islam ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ tó dáa tẹ̀lé àwọn ẹ̀kọ́ yẹn àná